الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته بدي إن شاء الله سبحانه وتعالى تقوى وجود البركة يا البركة وجود يا البركة وسجود قرأت القرآن كيدا نريد الله وقوله sínú ìjọ àgbẹ̀rẹ̀kà tí wọ́n yá ní ẹlẹ́gàn ọjọ́ jẹ́ ká àdéhùn fún kùránì ọgbọ́jọ́ dábàá kùnà máa karatu sórètò yà fi ń àdéhùn lẹ́ àyà kàlẹ́kàdéhùn alẹ́ sáyẹ kónú rẹ̀ àyà mẹ́fà lẹ́ àyà mẹ́bìrìn àti ọ̀nà lẹ́ ìní àbújá àyà yẹ́ kẹjọ àyà yẹ́ kẹjọ lẹ́dẹ̀ẹ́. àwùjọ gbogbo kẹkẹrẹ tó adémìnì ọjọ́ kí n dun yín wá lọ ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́yìn kàdábà kí wá kó bọ ọjọ́ àkànníbi iwájú sẹ́wọ̀n ó lé yẹ kí bèrè kí n lò pẹ́ òun onímọ̀nà lẹ́yìn ọ̀hún dẹ́. فهي إلى الأنقال فهم مقمحون جو کی کوئی کون اللہ سنگا نبی محمد صلی اللہ علیہ وسلم یا جانبی کی دن abo ki dere anibi ma bo dola anibi kpogo mbo kadomo ojo ŋun ona mele se to do na todo abalẹ gbogbo bi le ŋdo kẹtọkọ gbó kẹfẹ kẹtẹlẹ egbolo ẹdutọ kọ lẹ ŋgɔwɔ anyi do kẹtẹ ẹdutọ yóò le kẹtẹ lẹ nbẹ lẹ bọ ọnu kẹdọ n'ọjọ gbégbé lẹ nu ọjọ sọnà bi lẹ ma gbèsè tianu ọjọ ẹdọ si kàkà ẹmu wa ni mana ọjọ bi lẹ ɗanƙon allahu maka waje madar yanihi inna ja'alna fi a'naqihim aghlalan amma yika kunyo ha obele ayika amukunyo moha a'naq unku unku ainun nunun qafun ohade magane ko أعناق إمدو ووو إمدو موهما أغلالا إشان إكما كيوها إشان إلي فهي إلى الإذقان إلى كتابما فهم مقمهون كاكي يوم شواتي إيجي واتا تزاق òṣì mọ́kànmáàbò mọ́kànmáàbò káàkiri àìkàkìdọ́ àmàlẹ́yìn pé mọ̀tò kàdàgbà máa yí àgìláàl ọwé sọ̀fọ́ mọ́ ha màdọ́kì àgìláàl káàkùmà mi ṣe ní dúdàgbà máa yá tẹ káàkiri yóò máa ṣe wá tẹ̀yìn ìgbẹ̀kì ayọ̀yọ́ pé kìdẹ́ sọ̀rọ̀ náà ọjọ́ kìtì sọ̀nà mẹ́lẹ̀ mama ba ku gaskiya ne alamirin ma na uba ojo fitin lehun iko wa an oka wọn wa fi sọna male tak mama ba ku gaskiya ne ma okele gbogbo ma gbo ilé ọrọ ma fọ́ọ̀nẹ̀ ẹnẹ kìdàtí kó ń àtọ̀ rẹ̀ ogun tọ́ la kéte jọ ma okele gbogbo abẹ̀kúmọ̀ ògbà gbọ́ abẹ̀kúmọ̀ hello hello Testing, testing. microphone kí n délé òye lè máa wá bí lè ń má gbọ́ kí n dò bá ìyá máa káàbìrì ìyá lè ní máa bú màdí ní gbọ́ káwéré ẹnì kọ́ ọ̀làwùtá lè tù pẹ̀ kìtà wọ̀lẹ̀wọ̀lẹ̀ á lè ìmúrọ̀ gàdàgbà kọ́ àná ọ̀làwùn lẹ́ àti kò lè lẹ́ mọ̀mọ́dé ẹ̀mí màmí ọmọdé mínú mọ́mọ́ òhòtí òun kuma ka ko waju amela ka meja chale na mena chele uju bile gal ko do so na maire wa ja'alna min bayni aydihim saddan saddan eh en ma do pabade en meji ki o block komi ki wele kero na ki wele kan du ki wele en ma do block won le ma do ki seddu blockage or barrier وتسد وجعلنا من بين أيديهم سدا àmì gbà kó èsì àpàgbàdé màpá ìgẹ̀síà àmúlùtẹ́ lọ́wọ́ ọgbàmà wọ́n mi ń fa ìfihìm sẹ́dẹ́n àwọn mi wọ́n lù tẹ́ lọ́wọ́ fàwọ̀ṣẹ̀ ìrẹ́hùn

òun jẹyàn ọba ni jẹyàn kò máa gbọ́ ọba ni màá jẹ yòóhìn ní dá àkàfìrí àbò náà wá títí àti àti àti àwa pàbò màmíjú dá dó àkókò yìí inú papò inú ìtàlẹ̀ píákápíákápíáká iná pa inú ẹ̀wọ̀n idú ẹ̀rìn amosu aa abudu a de kama gbowó kan tuwo ma edu kẹtẹ ma kẹ da amasọ ẹjabi na ma yàn níbà tọ àmọ nínú bí akásọ yìí yàn ní anagbọn kókó kókagbó kókó mú kódò yíya agon aganagi akama toja bina iko eju kitiko kuyevata evata anakira anakira ikoko ya anakira ikoko ya bi ikiyo agba ma hàn kọ́ka ní dáwọ́ yàwó ọ̀ka ní tàdó àmà ṣe tí òkè òkè yàn Bagi jadu ambo kana chiri ihu ke ukirai. Ogani jadu amati kumyu yale kilo kama ukirai. Kudile mabogani. Amanu waji sunna ojo kogoya nibi kogoya waji tauhidi. Kakibidi anyonia waji ele chong. Ele china. Ogani ya. Aduwe yama machi hiru hi. Upokuwa mangoku machekana chera. Upokuwa mbaba koko nnukwu kunumnu mnale na ta anatira anatira a ta malale gudalu changa malale gudalu amale dai changa malale dai wa yu balu kete dima ni kete wa ya na ba malu ya o wa yu balu balu amoto jema ni wa patu wakati bili kame ameanyaba mkoko kame alekeze na hayo aneko baba majo yao munafiki zendiki zendiki ene yadu jikana eto owo ene nge ene nge ọrụ ho yi ma gbo yi kò lè lè yẹ gbọ́ ẹ́ sọ́ọ̀bàdà yẹ gbọ́ ẹ́ ọ̀gànì yẹ gbọ́ ẹ́ ìkókò sàṣekà nàìjíríà mọ gbọ́ mu nẹ̀tàlì gbúgbó mu nẹ̀tàlì ẹlẹ́kì ló lè ti mọ àlùkà mẹ́rin mi nìkó mẹ́ẹ̀kì ẹlẹ́dù ẹ̀sìn yẹn kó bìyàn lọ. لعنة الله على الظالمين لعنة الله على الظالمين 嗯。Mm enwubueju kpọọ maka obigatia ma kpabie maka omenọ nibi ogenegidere nwụde وجعلنا من بين أيديهم سدا kí apapàdé máa fi jẹ kí apalọgbámà òní kálífìhìm sẹ́dán àwọn máa palọ̀ ọ̀nà bí ma fàáwọ̀ ṣẹ̀yìn náà ó àwọn máa rúgbò látẹ́mà fọ́hùn ma boli gaskiya ma mo gaskiya gbegbe lẹnu nbẹrẹ kọjú àtọnà máa báyìí ha gbẹun kìkan náà níbi pẹ́ẹ́nà kìtàkọ́ náà níbi agbódọ̀ gaskiya yẹ́ ni hí. wàtàwá ọ̀hún ọ̀hún ẹ̀yìn ìlànà ọ̀hún ọ̀hún ẹni bíkìnì yìí ọgọ́fẹ̀ gbọ́ wá kìdẹ́ wọ́tawá òun alẹ́ yìí ó ké tẹ́nìṣó yóò bọ́ kìdẹ́ à ń lọ̀rọ̀ táwọn ẹ̀kọ́ lẹ́ alójú yìí níwọ̀n kí tó alójú yìí ń ẹ̀sùn máa wá àzì ń ẹ̀dùnfẹ́ tí mo máa lẹ́ imda le ko yo so ni ma un ki so na male bi mu mai on akal ko ma den wade amai ko hum la yu'minun ma ba nu kedo nu ma bo lojo bi bilen ma ba ban tabala tabala lojo na kala ni bi fadhakkir fa inna dhikra tanfa'u al mu'minin ẹ̀ ń dà tó wáyé kọ́ tó dẹ̀wọ̀n wáàzí àti kùn ún bèrè kùmà ní ìmáni àwọn ọmọ ọdún tó fi kùmà ní ìmáni wáàzí àti kùn ún mọ̀ jẹun kọ́ni dúkìá kátó àyà bínà átó àyà kọlà awọ́wú átó àyà kọlà ń kà sọ̀rọ̀ náà wáyé òjánà tó ràkàdó yìí ní abàlá òkàí ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين gaskiya zai hamu nita rejoin da wọn jọ ti ń bó mẹ́sùn ní tí ọjọ́ wà níbi ẹ̀sìn ní kọ́lá lọ́lẹ̀ bìlì ní àkà yìí oónú wà níbi lọ́lẹ̀ bìlì ní àkà àìmú náà ṣe èyí péjú bókì mọ́ jálè mà mọ́ lẹ́nẹ́ka níbi ṣe mà wò yóò kà kẹ́nẹ̀kẹ́ ẹ̀nà rẹ̀ èèyàn abẹ́lẹ̀ ẹ̀dẹ́n ẹnu ọ̀pọ̀pọ̀ abẹ́lẹ̀ ẹ̀dẹ́n àlìkì nẹ́ẹ̀nẹ̀kẹ́ bìlì àníkẹ́dọ́ dọ́ọ̀la ń ama piti kakene olebili ngaka e, ngotoge wa e, kama shishene dun kama tom pito pito ya lege ojo ti jenga ni do awo hema ya be kabri do ku ya be taki ni ni makatiyane o ojo ti won abudo gwen ojo agbede ke ti won naam إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن نعم الله أكبر فواجع نبي أجلك فإن الذكر تنفع المؤمنين أهل الأبوة مكو فإن مكتئب الله يعني إنما تنذر تنذرك ودي أدويتني أتكو إبوكا إبوكا ده من اتبع الذكرى إنك أتلفو ọlọ́ọjọ́ zikiri tọ̀lọ́ọjọ́ rẹ̀ ẹnìkì aṣàlẹ̀ bóòlẹ́ta fi ọjọ́ kì máa lè fẹ́ dọ̀wọ́n

irun mẹ́yà ìwọ́n ti ara ìrìn ọjọ́ ìṣàbàpọ̀ mẹ̀mẹ̀lẹ̀ ojúgbede ìdáná ìgbọ̀ àwúyìyì kóòyè àmì villages àná ìgbọ̀ ìdọ́mọlẹ̀ ìwọ́n tẹ́kù ìmáàni òǹkókò ọjọ́ àbúrò àmáyá yẹ̀bọ̀ kìjọ yìí mọ́lẹ̀ tí ìkọ̀ àwúyìyì wo kàmí káàbìrì nù pàmìjálé onuge mamu wa mama pa e makmane mama pa ma wa ngoriyo ama ko makabre la ngomu dalu kete magalo ko kinu la ma rozo rozo sobo sobo sobo e ma bito mi bito mi this one na how much this pork meat na how much no this one na five hundred naira put this one in the leather for me àbí màkàbà káàbìrì dúgbé ibi àtò ń gbé tẹ́yà yára ní àbáyọ yìí mọ́múdù táàrí ń ìmúkẹ̀tọ́ ọkà yẹlò kó lọ lójú kí ni kókà máa lẹ́lẹ́ bí a lọ́lọ́ kó ìwò ní kókà lọ́lọ́ mi ń dé dámẹ́ nùbí mo máa sáyọ́ ọjọ́ tó kọ́ ọjọ́ ní òwe ní ìdẹ́ máa lẹ́lọ́ kó alẹ́lẹ́ bí a òkú òkú bí a ti rí rọmọ rírọ yìí wọn tá a ó ma mà yi ṣe yìí ma tí ápù màtíní kéjó nà mẹ́lẹ̀ mú rọ̀yún tẹ́nà máa yà tòṣòrò lẹ́yìn ni mà á wá gbọ̀mọ́lẹ̀ lóko bùkọ́kọ́ ń wọlé ìgbóraga lọ ṣàkó ṣàkó ṣàkó ẹlẹ̀ yẹ bí anúgò tó yẹ bí a ti mú ẹbí ẹdú ó lọ lọ. إنما تنذر من اتبع الذكرى ونبي أنك يدفتي نتمو فتنة تكون أنك اللبو وقوزو ذكرى وقوي الله ده ما قالك وخشي الرحمن بالغيب في أنك نور الوجوه مجاك فبشره دنبار داوه نقول نيله bima mafiratin kakogulu gabarola kacedomo mobile wa ajarin kerim payola rome yo jima yo temeyeka isedomo kojwa ya domo bile allahu ani ki roka do ka do bolano didimi amda bi bi ke wango che kamo akoyo bile mana amara lo yo tumaya ke yige dik mama to mama tifini màmá sọ̀kọ́ gbélégbélé ní bẹ́ẹ̀bọ̀tẹ́ omu na òmùnáfìkì máa wò lóhé máa dòrò pùlòhé máa dòrò wọ́n ma àti gèdè máa tọkọ́nù pàá ugbó àmàdọ́ yọ mẹ̀mẹ̀lẹ̀ mamọ́ lè bìtàdó a máa kà sáà bíkì ní máa ní ojú ma máa ṣe jù tẹnu ọgbọ́ ìdára kọ̀ọ̀lá dẹ́nu ọ̀gá yìí ọ̀gá yìí òun ọ̀ṣàbọ̀mù yẹ́ àwọn kìí àwọn ti islam ó parí ọjọ́ ajá ń káfíríkì ìbùdó òṣè múnáfíkì bẹ́ẹ̀ bọ̀ máa ṣe o máa yàgbọ́ na máa mọ̀ máa ń tẹ̀ dákọ́kẹ́ bò máa bó ti dó dó máa fẹ́ na ẹ̀yàn ọjọ́ àtòwé máa ti gìrì mú ọ̀nùbẹ̀ẹ́ máa tó kọ́nà pa mọ́mú wọ́n la máa tó. mamu munafiki madudu yugede taa o tuge ji onufu oji mumaji sana ika mo ile ne o domo yugide ite o maja te o maja abi ma to ko ojo ke sayan ojo ni ojo to kata je on do odo ohun mele taare me gba go ti do ìyàdọ̀kọ́ ọmọnà ìjẹnú ìyàdọ̀kọ́ ìyà jẹnú ìyàyàn tóbi bribe torí kí kéjì náà láti bribe kíso ní àjíjẹ ìyàyẹ sálẹ lẹ́nu ọkékèjì ẹkìtíyàn ẹwùyì ẹ̀mẹ́nẹ́kìnẹ́ jálé ẹnọ̀bẹ́lẹ̀ yẹdùyẹnú ado ye kaya gide ako kolangi yara tane choku choku ne ada bay medda muke mbule oko yangu ki makene ku ku no ku gide oku mela ide i de la ledi yu pa yu doha yangu ti adi de la adu ya da ngene lawni ayo ki mi ku e ngo se ogo yanga ramu yari lo bela yabu bela lo ama munafiki yongwisa go oba e un se jobo toto pi wa òun dàná ni o gbáà gbísọ ọwọ́ gbáàgbó ewu ìjàjọbó tó tó pín wá fún ìjí gbímú náà fi kí aláwọ̀ wa wọ́n ṣe fẹ́ mú wa kóyìn àmọ́ adó ẹ̀ yóò mẹ̀mẹ̀lẹ̀ mọ̀nà ẹ̀ṣẹ̀ adó yóò mẹ̀mẹ̀lẹ̀ ẹ̀ ó lè yí ilé pẹ̀lú kọjọ́ kàtẹ́ yẹnu wa níbi muhammadu salawatullahi wa salamuhu alayhi إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب وإيش واجي ياتكو واجي ياتكو ليبوك oda oyo uko ipi wako ubo oyo mangora elu undu aramani bila gaibi ugu umaja kene duma makuma deni handset iku mata 100 and something thousand handset iku mata 300,000 iku mata more than that ma uye mama kitira kadeno mama kuma kitira kiwono ama todo kuyo yo

ìmúlá tí mo gbá màmútàdàbò má tọ́ dọ̀kọ́ ìwà kò ọkọ̀ ìwọ̀n ọdọ̀mọ̀ ìdí ìyàmì ìkùnmà báwọn ọkọ̀ ìwọ̀n ọdọ̀mọ̀ ìdí ọlọ́kọ̀ màjàlájí ọlọ́run àmẹ́bí kàtàkọ̀ sọ́ọ̀kì àti àkànyàn ti dẹ́yìn ìmọ̀kọ́dà tí èbí ṣe nàìjíríà náà ọkọ̀ ọmọdé àtànẹ̀ mọ́lẹ̀sì tó mẹ́rin mọ́lẹ̀mdẹ̀lá tó mẹ́rin fàlànẹ̀sì mẹ́rin mọ́lẹ̀mọ̀sẹ̀ wúdù owó mẹ́rin tó sọ́dá ọlọ́yìn ti rí ìtùwọ́ mẹ́rin ọkọ̀ 400,000 lójọ́ màtínà kọ́dù rìbí 80,000 àà ọkọ̀ ìhà abílẹ̀ ẹlú màmẹ́ màyá àzálìmí agẹ̀mkàyà ẹkàtẹ́ wọ̀kọ́ sí ọ̀rọ̀ àmọ́ ọ̀nà bìlọ̀ ọ̀rọ̀ ìbì dúkìrá ìlú ọjọ́ ìhùn májà mọ́dàlódé pé kí èyí máa kúmà ṣẹni dúà láti mọ́kọ́dù pẹ́yẹnu mọ́nà oòrùn jín ọjọ́ kí yẹ ká dé òfókìtẹ́ ìmọ̀nà tó dábálẹ̀ hadithi ka níbi asọ́lọ́láhù aláìhì wasallam ìka bá wùrẹ́rẹ́ tàgbọ́kọ́ bá níbi yẹni sàbàtùn tẹ̀sílùhùmọ̀wọ́ abúmí ìbí ọlá kàdámọ́ ọjọ́ akọmọnyán olùbọ́hùn ti ṣùnwọ́n láwọn ẹ̀nà tẹ́ yóò máa láàrílàn ìlàríláwò ọjọ́ kòlùbọ́ dúnmà dẹ́n tí ní olùgbé wọn òun aláwò kéèdé olùgbòkè dẹ́n ó yẹ́lẹ̀ 94 million mile yóò yẹ́lẹ̀ yẹ́lẹ̀ àtàtẹ́ mamó olùdókọ́ àtàtẹ́ ọmọlẹ̀ mamdó anana anana tẹ́nẹ̀ẹ́ agbadewa kóòlù ibọ̀dábí mílì ká àbẹ̀kí mílì mi mẹ́ni mọ́mọ́òlù lẹ́dùwá nànà ní mígidẹ́ yìí ó yọ ọkọ̀tọ̀ ìkéjì wa nà wẹ̀nà gbé wẹ̀nà nà ọ̀nà gbọ́ ó yí lẹ́wọ̀n nkọjọ́ ẹ̀yìn àti rẹ̀ ìnùgbó mi bìí kàkọjọ́ máa jẹ́ kà máa rẹ̀ àmọ́ mímẹ́gbàá kọjọ́ adóòlò ananananẹlẹ́ ngbọ́mẹ̀dì lọ yóò má rí bí àmọ́jà màjọ gbẹ́ẹ̀dẹ̀tẹ́ inú bẹ̀rẹ̀ kò ti zilil arch inú hòtẹ́ẹ̀lì dúkìdé ilẹ̀ ìkìní zilil arch ni bọ́ọ̀lá pápó omi èèyàn kò náà wọn dúk ọmọlẹ́yìn dẹ ọjọ́ ń bẹ̀rẹ̀ kò rújọ àmì leader bókì gain leadership kuma sẹ́ni ọkọ̀ ọ̀pá ìyẹn ẹ̀kẹ́ẹ̀jì ọmọ òkóbíà kì í tẹ́jú kọ́ àná ìkọ́jà làṣẹ́bọ́ ìkọ́jú ìjọun ibi díẹ̀ àjọyọ̀ ọjọ́ kẹjọnu ìkọ̀jọun dájẹnu ilé àwọn ọmọbìnrin lọ ọjọ́ kẹjọnu mp àyẹlò mùsùlùmí ìyá àtidó jíṣkòrò. ihe akpekpe onye mgbe okwumata gị anyị enye mụrụ enwe ike imi laịbụ mbụ sadini kwu imọtọ ọgala idewu gbogbo oge gba ogiyo egbe ogiyo le abụ ogiyo asadini nwe ụdọ ma ya adanye iwu ikwe ya adanye ise ya ma nnago ama ya sadini nwe ụdewu ma gbogbo gị gbogbo bọ́gílẹ̀ mẹ́mà ọmọrí lálẹ̀ ó tọ̀fẹ́ tí ń ka yọ ní ìlànà ìgbésí ọmọ ọgọ́ yìí káà ẹ̀tọ́ kò mọ́lẹ̀ dẹ̀ òbí bẹ́rí rẹ̀ tó dẹ́wọ̀n bí èmi ka yé ti ń àlémàkà ìtukú ìmọ̀tọ́ àkàmọ́ gbọ́ àlémàkà ìtukú ògìjọ àkàmọ́ gbọ́ kí àtukú ìmọ̀tọ́ sọ̀sáìtì kọ́gẹ́lẹ̀ máa dẹ́nu.

abẹ́kọ́ máa lù lẹ̀ díẹ̀ ní ayọ́kí kọ́ọ̀tù ayọ́kọ́ múnẹ̀ máa lẹ́kà iye wọn kò gbọdọ̀ yàyà dágọ́ tó kí ẹ̀ ń kẹ́sí lọ́wọ́ ọmọ ẹ̀hùn àmì àdúró ẹ̀rọ ẹ̀dùnkù àmì ń ké sí ẹ̀jẹ̀ nìyí ẹ̀nà ìyẹn nìyí yàn mí tàkẹ́ ẹ̀rọ bẹ̀tẹ̀ ní ọ̀tá kẹ́sọ̀ bí ọmọ ń ké sí àmì àdúró ọlọ́pẹ̀ mi abi le ko ke society ubo bai kamiye da mu che ma po mama bie o mama mo yi yi mali kuma ka imu dola de mu ma o pe no ko mele mi mele mi ma ya mu gbo tani ti police mu ma mu gbo tani ama ayo e ko to mama ka lo ama ta pa mi o ma pa ma so pa tu bi o ma ki yoyi kwa na robi wo dile gbogbo ya produce ọmọ ṣaabun na sáàfi ìbádẹ́sílá tó fẹ́ tẹ̀bìtẹ̀bìtà aláti òjì òjì òjì òjì gbogbo wé ìmásálásí ọjọ́ kàmú nà múdà mẹ́nà òjì ìjọ ọgẹ́nà ibá adílé kàá níjọ mẹ́rin ọgẹ́ni ṣaabun na sáàfi ìbádẹ́sílá ẹ̀kẹta rọ́jùlù kalbúwò muhallakun bí masajid allah ọ̀ọ́nà kẹdọ̀ ń tẹ kọ́líyìn másálásí ọjọ́ أكل رجل طلبته امرأة ذات منصب وجمال وقال إني أخاف الله تعالى أنا قمن بلك ببلك أقول بالله تنجون في فزنا تقوم كبي أي أدكو فايونا كلاو تاكي فزنا لك تدي يوجو أكون دمو أكل دمو فكيف رجل تصدق بيمينه فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه káàdọ̀ sọ́kì dọwọ́ yẹ̀yẹ̀ ń mọ̀lá ní ìṣẹ́lẹ̀ ìyẹ́ wọ́rọ̀jọ́ ní kéjì wọn nẹ̀ ọwọ́ lúgbọ̀ owó èwò yáwó ìmẹ̀rin ẹkọ̀ yẹ̀yẹ̀ dún ní ẹ̀wọ́n tí ó nẹ̀kìdánù múnẹ̀kìdánù àbámàdùn

ọ̀nà bí a ti zikiri lẹ́dàgbàdé nǹkan ọjọ́ pọ̀pọ̀ ọgbọ́ àyìnà òtakó mi akúdú pé tó àmọ́ mohamed shahid ń gbòtúgbò káàdó ìhọ̀lá jẹ́dẹ́ yìí ẹ́ ẹni kì rá ẹ̀rọ ọjọ́ kíkọ́ ti zìnà ilé lẹ̀ máa dó ẹ̀jẹ̀ wọn ti tọ̀tọ̀rọ̀ abalẹ̀ ẹgbẹ́ mi tabara الله يدي ya الذين يخشون ربهم ya يكدهم سورة ياسين ما با ياسين كده أكابول أنا غايها Eta wo otakwa na kẹ́yẹ̀ sí jábọ̀ nà má kí mú kí ya ọlá, ìdí ọ̀lá yìí mẹ́. ya yìí rédíò yọ ọrọ̀ nà ya àgbọ́ pé ẹ̀yà sí ọdẹ yàbẹ̀ fún yi yọ ọrọ̀ na fún ẹ bẹ̀kẹ́ èyí yìírú èyí yìírú yìí kú pànù pàlàjì nà gbọ́dẹ̀ àbẹ̀kọ́ nàkíyàn tù pànù kíjà lájì má lè ka yàrá méjìlè nà má ti ọjọ́ adé yìí wọ̀ hàn má kí adà nìyẹn nà hàn má ọbẹ̀lẹ̀ nà gbọ́dẹ̀ adé yìí èyí bẹ́kẹ̀ kúrọ̀tì àti àkàwọn adá abáyọ̀ yìí rẹ̀ wíwé tí àdó wọn kájí jìrá ń bíbí tọ́jọ́ kí máa nà rẹ́jọ́ dùn wọn aya gade wongo ya kanwa innama tunziru man ittaba adh-dhikra wa khashiya ar-rahmana bil ghaibi fabashshirhu bi maghfiratin wa ajrin karim ego mayun bi suratu tabara aya ke buya allah yani innal ladhina yakhshawna rabbahum innal ladhina yakhshawna rabbahum lahum إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير أو ما قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور èmi gẹ́gẹ́ àyà èyíkì débi sọ́rọ́ tó yà sí ń ayẹ kó nu dọ́mọ̀ ayẹ kẹ́gbé ayẹ kẹ́wàǹkà ẹnẹ kì í lè bọ́dọ̀ yọ òun wá ìyá níbi àti kùn wíìkì ara ẹ̀rọ ọjọ́ ìhùn máyà dìnnà bá rí wọn bí mẹ́gàfẹ́rẹ́tì wà ájàrí kẹrẹ́ omi sóra tẹ̀bára náà kan wá ìnẹ́lẹ́sìn náà yà ṣẹ́wọ́n náà rọ̀ bẹ́hùn abudugera elohodumayi alhashia ŋaduhehe bada magani ko khashia yadu ibi ibada alkhashia yadu igirayin bibilevi de todabali yegi waya asiri yako kala igirayin bibilevi de

لهم مغفرة وأجر كريم وأجر كريم كبير يحدث ياسم لو فبشره بمغفرة وأجر كريم ما كان لايف نعم إنا نحن الموتى ونكتب na قدموا وآثارهم نعم وكل شيء أحصيناه بإمام àwa kàṣánà pàbòlébòlé na máa dẹ́ pààrà ní ẹ̀nà òyí ọ̀fẹ́rẹ̀ yómiyàn ta aláwọ̀ kan pàáyà ẹ̀kẹ́ àti amadịghị echiche ya ọra m ne amagba ọgwụ bibi adịghị echiche kwudu kpewu bie nwa m ọnọrịbụlụ bibi nwa m ayọ he bibi amarụla ọhe bibi amanyeje bibi amachụkpanụ ama amalụma yiri medi echiche kwuwuma lụọ na bibi megbe nka ya eke gwu eji esi akabụmikwu ema ما agbange aŋɔ ka ŋɔ mi ko ɛfi ŋɔ bi tɔ na ŋɔ mi ko ɛgɛ e alahu ye ɛnihi inalɛni inana hanu nuhiyil mawuta ina gasiya fa awa enubu ka dɔma ma awa hmm, what is that let him repeat that word for me please ina awa amaka أقول yɔ tɔ hɔ hɔ amɛ àjẹ́jì kùránì ẹ́kẹ́ kọ wí ìzága mẹ́yẹ yàmà wọn yìí àmà ẹ́ kàkọ́jú ẹ̀ tó kéte ní mọ̀nà àmì àjẹ́jì dé kùránì kọ yá kàfí àmà àni kùránì ẹ̀wà ẹ̀lẹ̀ àwọ̀ àwọ̀ ayé kùránì tẹ̀gà mílíọ̀nù lè kọjú àkà wọ́n tí nìkẹ́ mà ẹ̀dá ogun ẹ̀wà ònú ọjọ́ ti kọjú àkà ńlá ẹ̀ kùránì. وإلهكم إله واحد كل هو الله أحد الله الصمد كما يتوك نسي ọjọ́ fi tí àkàkí àwa yáyá kọlọlọ́lọ́ ń fi àwa wọ́n má mọ̀ ní ẹ̀tàà nínú ìsòjú àwa lẹ́ ìsì dú ìnà mọ́dọ́kí plural of royal plural of majesty ka òun kété ṣonú ẹyán kọlà yẹ ọgẹ wà níkà yọ yìí onímọ̀tẹ́jọ yìí dé ọmọ àwọn alẹ́kìkà yìí mẹ́tìní kíkà bí adìsíìfù mẹ́kú máa bọ́ bẹ́ẹ̀ làbẹ́kú máa ṣàkàní ìtìdú àkà ní une ìtìdú ní plural of royal ṣe plural yẹ wọn ọwọ́ wọn ọmọ yìí ọjọ́ mà kọ́pì gbogbo mu òun aláwo yóò jù dẹ́ iná náhínú nùfì ìlmọ́ta àwa gẹ̀ẹ́síáfà àwa àkàmù òkú dáyé àmú òkú dúkì kúrọ̀ náà tó ní kò kú dúkù wọn bá ọyọ́ ẹni àwòké gbọ́ kíkà wọn mi òkú kì tẹ̀ òkú kùmàdó dẹ̀mdẹ̀má yìí òkú kì tó náà dùjọ́ oku kitamela dela onya ye oku kitameja ye nyaji oku kitatete ayi aji muta gbogbo gbogbo gbogbo aboma ameja ayi ama ye ye ye ye ye ye ayi dari alo amewe ko yale pirr ma aboma mana gbeje gbeje gbeje kaka mela yo ko kiwa amela yo wa, nawa amewe ewe ngomu pirr amelele ko ma na du pe ma je ma na je aji mo mu ta gbogbo gbogbo awa o pa me ja mo ko re a ame mo nu ko yo ku ya je re ame mo la meta ame ya aji ame we ame la yo ko ti tala mi gbogbo ogugun la me la na lo ame ya aji ame du

àmọ́ òkú gidẹ́ ẹ̀hùnkẹ́nẹ́ ẹ̀nẹ̀nẹ̀ tí kó ìgbà fi déjú gbégi lẹ́yìn ẹ̀hùnkẹ́nẹ́ ẹ̀nẹ̀nẹ̀ tí dọ́gbá ẹ̀hùn bíbí ìdọ̀wọ́hùn tí dọ́gbá kóògùn olóbìnrin dìbírí ihò kìbí tẹ́lú kóògùn lẹ́yìn àmúnà ọwọ́ píkìníkì ń kìtẹ́ kìtẹ́ ọ̀gẹ̀dẹ̀ ìjìun yìí oko yòó mágolo ilé hó fígolo. amẹ́gẹ́gidọ́wọ́ òun sí si ìlọ́ ọ̀pànà sí gbélé gbélé gbélé gbélé gbélé gbélé egi sí ayáǹgìṣe kókó àmúnẹ̀ ẹ̀hún dúkọ ọ̀kà lọ́nà gbéjú lọ́nà fọ́ ọ̀nà ìnìdó máa kọ́ dàmú rẹ̀ egonà náwó ń ṣe ìlòlẹ̀ rẹ̀ wọn ìdíbí kìí ṣe ìdùkọ́lá ló ń ṣe dó àkọjá nì àmọ́ yí miẹ́miẹ́miẹ́miẹ́miẹ́ oyí oyí oyí ẹgbẹ́ ìkóta nà ẹgbọ́ gbó yókìtì ẹ̀dọ̀ ayé wọn máa mọ́ ọdún tó yàn jílé ẹ̀dọ̀ ayé wọn nà ẹgbọ́ gbó yókìtì àpàtó nà èjì lé ẹmúwọ́lá lu wíńdò téyìn.

àmú yípo yí yíriẹ́ yíriẹ́ yíriẹ́ bí máa ló pé bídí àkónẹ̀tẹ́dọ̀ ọlọ́wé ṣe ń gbókò skapa làádẹ́ gbókò yà làádẹ́ gbókò ọkọ̀ làádẹ́ tókí mọ́ọ̀tù seven alive five alive gbàdúrà màláàrù malẹ́mọ̀nà kónà ọjọ́ ẹ̀nà àyẹ́ngà mọ̀lẹ̀kú kọjá ní gbáà ọ̀hẹ́ ìdú dọ́ndà máa kọ́ dẹ̀mú wọ̀nà túbú máa kọ́ dẹ̀mú wà á tààràhùn àmẹ́hùn bíbí égó nẹ̀tí èkì múdà sí àtàr èyàn sí àtàr ẹni kìdẹ́ ìṣẹ̀lẹ̀ ìkú mú ń kú gbanẹ̀ àmá nà ẹ̀mọ̀ ọgọ́ ìbí tá lò lẹ̀dìdẹ́ ìtàmọ́ nẹ̀dú ọwọ́ máa ti dàbí ìjẹun iléèwé ẹni ikú ìkìkú ọdọ́gẹ́ ibi èyí òǹdó wá ní àwọn ẹlẹ́dájú tẹ́tì nínú nígbà mọ́ máa wà wá ṣẹun lẹ̀ òǹdúgbà yẹn ni ubìkọ́ nkú yìí àmà ṣetánà rẹ̀ àṣetánà ẹ̀nà yòókù máa dọ́kẹ́ àṣàrọ̀hùn àṣàrọ̀hùn lẹ́yìn mbiko na elekuri maro nube o madila wọn tẹbi ẹnẹgẹ ní ẹjẹ nẹbi lọla wọn wá lùgbù kọla ló ẹbí ẹnẹgẹ lọla wọn wá lùgbù sọpọtù ẹbí ẹnẹgẹ lọla wọn wá lùgbọ kọ yìí ohun gbìnàdù tẹun tó jáne kẹnu ẹbí ẹnẹlẹ náà lulẹ àfọ àkàmúnẹdún náà wá dọwọ ilé ìrìlẹ ọmọ yìí ó nẹdẹrí dúgbò ọmọ ti rẹ ìrìlẹ màá náà dò pé òun tẹ ìfà ìlú wọn. ẹ̀rẹ́ ka mọ́lá kó lóòlò yìí mẹ́ẹ̀jọ àmàwọ́mà pàrí ní máa ń yáwọ́ ọ̀nà ìmúdẹ̀ wáǹkà yáwà tó dẹ̀bí ẹna òkètẹ́lù ilẹ̀ mí ìhun náwó tàbálẹ̀ kì máa ń àṣẹ ìjọ àwọn wágẹ̀mí ọyọ́ ẹ̀kẹ́ta mọ́lá kó mẹ́wọ́ ẹ̀lọ́ ayáwà ọyọ́ ẹ̀kẹ́ òyìṣà ẹ̀bí pọ̀ ọjọ́ múnẹ̀ dimension punishment wọ́n mú rídà èdè wọ́n bẹ́ẹ̀lẹ̀ tí a kú bí lò ilẹ̀ àwọn tí lè wà ilẹ̀ tí a mú kìdọ̀ ọ̀họ́ tánẹ̀lẹ̀ ní alkẹ̀ọ́lẹ́nà pọ̀mayọ́mà nàkànyà ní yòókù anábìyẹ yóò ihò yìí ilẹ̀ ọjọ́ ẹni wọ́n nẹ̀ túbú máa kọ́ tẹ̀mú ẹ̀wọ̀n kò mà dọ́ ẹ̀ mà ṣe gbàgbọ́ mà déjú wọ àfẹ́rọ́ wọn gbégi túbi àlò lẹ ibi kàmọ́ má wọn déjú kẹ́ ọ̀nà pé mi tani àyè kí ló ṣe kí dàbí à ó dèrè bá bá yé mi yìí. ẹni ní tẹ́kọ̀ mú nà ọwọ́ kàdọ́mọ́ ó dé kì í ké

ẹ̀dága tí ọ̀ gbọ́dẹ̀ tí ẹ gbogbo ẹ̀dága tí ọ̀rẹ́ máa ní ìdánwò ẹ̀ ó dẹ̀ ọ̀tù máa ní ẹ̀tù kọ́lọ̀ yìí ó dẹ̀ ọ̀tù kìdẹ́ máa ní ẹ̀dù fẹ̀tìláìsà oko ìyàmùnẹ̀ oko yìí mà ó dẹ̀ ọ̀tù ní ẹ̀dù ṣe wí àyà ní ẹ̀dù ọkọ́ tó dúró bó bó káàkiri ẹ̀dá ìnùgbógi anódò tòwúrọ̀ ayé àti tẹ́kìdẹ́ àbájọ yìí ìnàgbé kàmún àmàyẹ́yà mú má kàmà anódò tó wájá rẹ̀ má tẹ́lẹ̀ tẹ́jì ọgbọ̀nà dúú bẹ́ẹ̀kì lè mú bẹ́ẹ̀ lẹ́ bá má tàti wọn mánú. ọ̀tún yà ẹnẹ́kì nẹ́kọ̀ àmì àyè àkànnẹ́ nílẹ̀ lè kúmẹ̀ kàní ìjànà mẹ́fẹ́ mà nẹ́kọ̀ ẹ̀bà tó mọ̀ náà tùgídẹ́ iná bí mụ láti mọ̀ náà agba ha ilẹ̀ jì hàn gbà á mọ̀ náà dùpẹ́ ìrànwọ́ wí. tẹ́gídẹ́ ti máa kọ́dàmú àfẹ́rọ́ òmùgbò kọ́lọ́ bíbí rẹ̀. ẹ̀rọ wọn mú dànù máa kọ́dàmú àfẹ́rọ́ àwọn nìyẹn èèyàn gẹ̀ iye èèyàn yìí o eki duka karatane kama huyu iram ojeni inna nahnu nuhyi almauta awaka mukudu kikudaji wanaktubu ango koge leo mu malaiku ayama kuma ko ami scribe kiramin barara bi aidi shafara safara leo tamala kwa kotakada كرام حين لبو يوم دي نقول من أجوان ورسولنا لديهم يكتبون أمون سي أجوبا من دون ما كاكو دون ما سي ما دون ما كو إمون دو بيكي سيانا يونا ما سي ما كي يوم جاني بيلا كي والي جيري الله يمو أكو يو بيلا من بيكي سيانا يونا ما كو ma ebi ene to ko lola ma ma ko ilé fi yẹn ta yẹn ọ̀nà yẹn ọ̀tọ́nà yẹn ọ̀lẹ́mí ni lálẹ́ bọ́jọ́ yóò máa dó ẹ̀dàbí yẹn ìfà lọ́mọ àìmú parí tó dẹ̀wò ó nàwí làátẹ̀bí ẹnẹ́lẹ́ ẹni kì mà kó ń hàn tẹ̀bí ẹnẹ́ mà kó ń hàn yẹ bí àgbàdé nǹkan ọjọ́ táàkì àtolóògùn bọ́jọ́ ó mi ẹnẹ́ ilé ìwé mi ṣe ẹnà àdúré ò ṣe ó ọjọ́ ẹnà àdúré kù ṣe àgbàdo mi bá máa dúró ẹmúdú bá dání ẹmúdú bá dání adúdú ànáka ọgbà kí ẹ̀rọ fẹ́ẹ̀lì mi bàbá ẹ̀ra ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ ìlú rẹ̀ fọ́n ìyàgbó tájọ ní ooo nàwùjẹ́ mọ̀nà àná tàdúró ìṣe ẹ̀hùn mi pa ẹ̀hùn mi là yẹtọ̀ múlò bá rẹ̀ ẹ̀bí ẹni lẹ́kìdí ẹ̀rọ láwọn jàkọ́tọ́ mọ́ kẹ̀ ìmú pa ló mẹ́ ẹ̀bí ẹni gbogbo ìjẹ kọ́yọ́ yọ̀ọ̀lì yìí ẹ̀dọ̀ mi dẹ́ ọjọ́ mi náà wọ́n rí gẹ̀ẹ́nì ẹ̀yọ̀ ẹ̀já náà ó ẹ̀yọ̀ yìí ìyá tẹ̀wù ìyá náà ó òfẹ́ bọ̀ òdé yóò máa bẹ́yìn ò máa tẹ̀tà bá lè yí dẹ̀ yà ń náwó ọ̀nà dúró kàmàlẹ̀kọ́ anákọjá nà yí dẹ̀ máa wọ́n lè kú ẹ̀yìn ọmọ ìwọ́n náà náwó lọ́gẹ́lẹ̀ ìwọ́n náà náwó abẹ́nà ọmọ àwọn ọdẹ yóò kọ̀ tó dẹ̀wò mà ẹ̀yàn gbẹ̀rẹ̀ ọ̀nà mítà ń rí gbogbo ti five million wọ́n bí ukọ́lọ̀ yọ mọ̀mẹ́lẹ̀ ukọ́lọ̀ yẹn yọ mọ́ wọn yẹ bọ́ yàrá ti fifteen ton òyì èémì rí kòmínégedo náà wà kí bìrọ̀ ẹ̀yọ́ rẹ̀ fifteen ton kí yọjọ́ mẹ́ta yín imútẹ̀kù ti seventeen ton kí yọjọ́ mẹ́bi imútẹ̀kù ti twenty ton ẹni ẹ̀yà lè kú mẹ́.

ngbe ìròyìn àníbì káyì àníbì ẹni sọdẹkọtún jẹrí ẹtùn sẹdẹkẹ ńlá mẹmẹlẹkọ nẹkẹ tánẹ ẹyàn lẹ náà ti fún ọmọ náà òbí kẹnẹ ìkúkú àtọ àti náà ti fún ọmọ náà lọlẹyìn ọgẹlẹ ní mítà kọlẹyìn wa náà rí ìdè dabi litafi ko na du kocho ye ma ko na raja mi masalasi dabi masalasi o yo ko ne do ko koda ko ngam ne kuma du siku dabo mi ro ko ne gwada e ko iya ti political ambition ne nen e ko ne tu rome yo yo fan ko laje masalasi kama do yo ne dabɔkɔ kate ni standing fan eye masalasi ami dabe vuele vuelu kama anɛtani masalasi ami dami fan. ɛna ti wɔkɔ filɛ kɔlɛ yɔ mana ina ti kɔ alo rɔmɛ ɔna wɛ ifa lɛ ɛ ɔlɛ le ku agbadu ina ti ku ŋɔmɔ na ɔbɛ lɛ ɛyɔ ŋana lo lɛ ɛkɔ. ẹ̀hún jẹ́ngẹ̀ kéèjì kan níbi kan wáyé ni wọ̀lẹ̀ílmù yóò tẹ̀fẹ́ òbí uma kí a dó yóò nẹ̀ uma kí a dìgẹ̀ sí àmàmú nẹ̀ uma kí a sì dòwe bídíà dòwe kábírì ti tẹ́jú gẹ́gẹ́ gámùnẹ̀ kò máa ráyìn bìbọ̀ tẹ́ kì jẹ́ngàmùnà wọ́n yóò dó kàkí a yẹ́ngàmùnà wọ́n yín súnnà yá níbi muhammadu uma ọgẹ́nẹ̀lẹ́ kámùnẹ̀ iya mimi to do yonge kamone mbika made juga ni umale na lalo iku meni umoge nile kango dugi na wiga tolo ne tikamone angona wa ngurome ngade wa ilmu e yuntafa'u bihi eketa wal walad salih kìmá kọ̀tọ̀ ọ̀dẹ́ mọ́nú ọmọ kíríkì kìmá tabọ̀dẹ̀ bóbulẹ́ni ọ̀là bóbulẹ́ni dọ́gbàwọn sídé bàbá ọjọ́ kọjọ́ ọjọ́ mọ́wọ́dún kínú ẹ̀yà wérékì iye àtàmúnukú ọmọ máa wà bí jíìtì pàtìrì pàtìrì yóò wé gbókọ̀ mẹ́rin lóṣọ̀ wóòjì dùnmá wóòjì nùmá bẹ̀ká ọmọ múnamúnukú àwọn igbó ọmọ akẹ́nẹ́gì máa tónukú àwọn igbó iye àtónukú àmì kóòtù ya so nukwa ma nwe kpokwu ka ma tido ya ogwu atido ya ogwu iyi no nukwu baka nukwu egwu ma dibe nwa ma kuma chadini ya nabi muhammadu na anwu ade wala du sole ene dule gị jomo gene gide amemu kisi asar yo memeleke ne iko atono bi aja afani re ola ye agbo aba agbo ya o na mi asar yo memeleke don ke mu ya ne gele ko na kama wala na ridi bi ko ma no bi le ni wene ya ne ene do a awo hungry lion ni ngiche gwa gemi ra gemi koro gemi ro gemi ra gemi ro ra ra ra ang du yang okom gba yota na un gba ki hedo boma to ku so kon ki dulugun wa yi ni mu lawe on gba ki hedo boma mi wa yi de kun ọdún ẹjọ́ wọn kálẹ̀ òbí ẹlẹ́nu mọ̀nà dábẹ́ nǹkan gbọ́ pé aya mẹ́ẹ̀jọ aya mẹ́ẹ̀lá lè gbódà lọ الله يعني وكل شيء أعطيناه في إمام مبين إنه دون أفقه دون أعطيناه أعزده أقيانه إننا دون نجيان دو فايلون أنا دون نجيان سيجي فايلون أعطيناه أعزده أو protect في إمام مبين إذا فقد ما دون لكم ما دون برامن يجوزونه mubinu nedu biro yumu biro muni yu yo chagada aya kidai na mi bayani kinana na nana aya ndo la biro la yiku to da bala mi dule kade mi kidai ni al ka bo do ya kam di sokolo ala ti mo ako roji al janna ukolo ka ti ko do da janna lo la ho jo ki kolo le ta la ma ba kan kidai ya ti un akolo la pe hu de abo bibi ma kɔjɔ weyi kɔjɔ mugunta ma ya ma ta bapa di ɛsi seku yi ma ya gbɔ akɔla ɔla akɔla ɔla ɛnɛ do ne ke akɔ mi fɛn ama ne mɛ bia ne yigidi kɛ dɔ le yɔrɔ ato yi kɛ ŋɔ gbɔ adi fɛn de ŋɔ yi ke bia ne lolololo yi dɛ wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. جزاكم الله خير جزاكم الله خيرا خير الجزاء ويدخلنا في جنات النعيم في مقعد ملك عند مليك مقتدر السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك

and